hallelujah orúkọ mi ni senior evangelist ah, super evangelist Táyọ̀ Ṣòdì ah, kókó ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ ní èní ni orúkọ ah, kí a tó bẹ̀rẹ̀ ẹ ká gbàdúrà Jehovah Jésù Kristi olùmọ̀ẹ́kẹ́ olóore ọ̀fẹ́ ọlọ́run àánú ọba tí ń jẹ́ ìrìn má ṣe bẹ̀rù ọ̀rọ̀ rẹ jẹ́ kó jẹ́ ìmọ́lẹ̀ sínú ayé wa gbogbo ojú àti ọkàn tó ń gbọ́ ọ̀rọ̀ yìí tí wọ́n sì ń wò mí lórúkọ Jésù mí sí wọn gbé wọn òkú sọ́wọ́n di aṣẹ́gun jésù olúwa wa ní àkótán ara orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ ìwé òwe orí ogún ẹsẹ̀ kejì orí ogún ó lé méjì ẹsẹ̀ kínní ó sọ pé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ orúkọ dẹ̀ ṣe pàtàkì ẹ̀yẹn orúkọ jésù kristi tí a bá wo ìtumọ̀ ẹ̀ nínú ìwé àìsáyà orí kẹsàn-án ẹsẹ̀ kẹfà ó ní a sì bí ọmọkùnrin kan fún wa ó ní ìjọba yóò wà ní apá rẹ̀ ní èjìká rẹ̀ ó ní ìjọba rẹ̀ yóò sì wà títí alẹ́ yóò láti máa pè ní ọmọ aládé àlàáfíà a rí i pé gbogbo ìgbésí ayé tí Jésù lò orúkọ yẹn ó rìn nínú ayé rẹ̀ ó rìn nínú iṣẹ́ rẹ̀ ó rìn nínú àkójọpọ̀ ìlérí àti tí Ọlọ́run mú wá fún un ọ̀pọ̀lọpọ̀ orúkọ ló ṣe pàtàkì orúkọ tó ń jẹ́ ó ṣe pàtàkì nínú ayé rẹ̀ orúkọ rẹ̀ ó máa bá àyànmọ́ rẹ̀ ṣiṣẹ́ ẹ̀yin ẹ wo orúkọ Kristi orúkọ rẹ̀ ó bá àyàn mọ́ ṣiṣẹ́ ó dẹ̀ ṣiṣẹ́ nítorí bíbélì sọ pé nínú ìwé Àìsáyà ó ní ìjọba rẹ̀ kì yóò dẹ́kun ìyẹn ni pé ìjọba Kristi kì yóò dẹ́kun orúkọ yẹn ó dẹ̀ rìn nínú ayé rẹ̀ títí ó fi parí iṣẹ́ tó ṣe tó fi lọ tó sì tún pinnu pé òun padà bọ̀ wá láti wá mú wa lọ síbi tí òun wà orúkọ rẹ̀ ó ṣe pàtàkì orúkọ wo ló ń jẹ́ má yí orúkọ rẹ̀ padà ọ̀pọ̀lọpọ̀ yí orúkọ wọn padà ọ̀pọ̀lọpọ̀ ń jẹ́ orúkọ tí a kò sọ ọ̀pọ̀lọpọ̀ orúkọ ẹ̀yẹ́ wo ní ilẹ̀ Yorùbá wa yìí orúkọ ìdílé ó ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ ka orúkọ ìdílé wọn tí wọn kì í bàjẹ́ ẹ̀yẹ́ wo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn gẹ́gẹ́ bí ẹlẹ́yà mìíràn tí wọ́n bá kúrò nílùú wọn tí wọ́n bá dé Èkó wọ́n á jẹ́ ọ̀pọ̀lọpọ̀ orúkọ tí kì í ṣe orúkọ tí a sọ wọ́n torí wọ́n mọ̀ wípé orúkọ wọn gbọ́dọ̀ bàjẹ́ bíbélì sọ pé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ gbogbo ibikíbi tó bá wà yálà nílé iṣẹ́ yálà ní ilé ìwé yálà ní àdúgbò yálà ní ibikíbi ó gbọ́dọ̀ jẹ́ kí orúkọ rẹ bàjẹ́ àwọn ọ̀nà wo ni orúkọ ṣe máa ń bàjẹ́ ìkíní tí ènìyàn kò bá ní ìtìjú bí ènìyàn kò bá ti ní ìtìjú kò sí nǹkan tí ò lè ṣe tí èèyàn kò bá ti ní ìtìjú bí obìnrin bá wà nílé ọkọ bí ò bá ní ìtìjú ayàlè bí ọmọ bá wà ní ọ̀dọ̀ òbí rẹ̀ bí ò bá ní ìtìjú ajalè bí ọ̀rẹ́ àti ọ̀rẹ́ bá wà bí wọn ò bá ní ìtìjú wọn kò sí nǹkan tí wọn ò lè dá lára ìtìjú ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì ènìyàn sì máa ń pa ó máa ń pa ìtìjú mọ́ bí èèyàn kò bá pa ìtìjú mọ́ ohun àkọ́kọ́ tí ìtìjú máa ṣe ni pé ó máa ba orúkọ ènìyàn jẹ́ àti orúkọ bá ti bàjẹ́ orúkọ tí ènìyàn tí ọ̀pọ̀lọpọ̀ ẹbí ìran tí wọ́n ti tí wọ́n ti ṣiṣẹ́ fún tí wọ́n ti tí wọ́n ti jẹ́ kí orúkọ yẹn kó ní ìtumọ̀ ní àgbègbè tí wọ́n wà ọjọ́ kan ṣoṣo orúkọ yẹn lè bàjẹ́ àbí orúkọ bá bàjẹ́ ẹgbẹgbẹ̀rún ọdún orúkọ yẹn ó lè má látúnṣe mọ́ àìmọye orúkọ tó ti bàjẹ́ kò sí ẹni tó lè bímọ sí tó máa sọ rẹ̀ ní Jésébẹ́lì kò sí ẹni tó lè bímọ tó máa pe ọmọ rẹ̀ ní Judas Iscariot ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti kọjá lọ tí orúkọ yẹn ti bàjẹ́ ní ìlú tí a wà yìí ẹlòmíràn gan ó ní àwọn orúkọ tó ti bàjẹ́ tí wọ́n lè pe ọmọ wọn tí wọ́n lè sọ ọmọ wọn tí wọ́n lè sọ ìdílé wọn tó jẹ́ wípé bí ẹnikẹ́ni bá gbọ́ orúkọ yẹn kò ní ìdí kan tó máa wá ìpinnu kan àbí àkọlé kan wọ́n ti mọ ìtumọ̀ rẹ̀ wípé à àwọn ìran tó ń jẹ́ báyìí báyìí ni wọ́n. so nídìí eléyìí ẹ̀yin ará mi orúkọ rẹ ó ṣe pàtàkì orúkọ ìyá rẹ ó ṣe pàtàkì yálà nínú ìjọ yálà nínú ilé kò sí ìwé mímọ́ kan kò sí ẹ̀sìn kan tó lòdì sí eléyìí pé kí ènìyàn lọ kó lọ ba orúkọ rẹ̀ jẹ́ orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ bí o bá ní orúkọ kò síbi tí orúkọ rẹ ò lè gbé ọ dé kò síbi tí orúkọ ò lè gbé ọmọ rẹ dé kò síbi tí orúkọ ò lè gbé iṣẹ́ rẹ dé ṣùgbọ́n bí orúkọ rẹ bá bàjẹ́ kò sí nǹkan tí o lè ṣe ẹ mo bẹ̀ ní orúkọ Kristi ẹ jẹ́ ká pa orúkọ wa mọ́ orúkọ rere ó sàn ní ìjọba ọlọ́run mo gbàgbọ́ lórúkọ jésù orúkọ rẹ kò ní wọ nínú bíbélì sọ pé ó ní aṣí ìwé kan kalẹ̀ ó ní ìkan ìwé ìyè ó ní ìkan ìwé ayérayé ó ní ẹni tí a kò bá rí orúkọ wọn nínú ìwé ìyè tàbí ìwé ayérayé ó ní á da a ó sọ wọn sínú adágún ní ìdílé olúwa yóò ràn wá lọ́wọ́ àdúrà wa yóò gbà jésù kristi olúwa wa àmín.